ìṣe ọmọ ìṣe ọmọ ìṣe ọmọ ìṣe ọmọ means filial duty ìṣe ọmọ means filial duty báwo ni ìṣe ọmọ ṣe pàtàkì sí Báwo ni ìṣe ọmọ ṣe pàtàkì sí?